láti iléeṣẹ́ rédíò 5G 106.5 six point five fm aago méjì tó. ẹ káàsán ìròyìn láti yàrá ìròyìn wa ló dé sí etí ìgbọ́yìn láti iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ amóhùndíje fàájì one oh six point five fm kelechi aka akindele lórúkọ tèmi àwọn ọmọ ẹgbẹ́ iléègbìmọ̀ aṣojúṣòfin ti sún ìjókòó wọn sí ọjọ́ míì látàrí ẹni wọn tó dolóògbé fúnkẹ́ àdédọ̀rùn ó ṣojú ọkùnrin ìrẹ́pọ̀dùn eh, òní sí èkìtì òkè èrò nípínlẹ̀ kwara ó jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ ẹni tí ó dábàá ìgbésẹ̀ náà ni olórí ilé Fẹ́mi Gbàjàbíàmílà àárọ̀ ni wọ́n wọlé padà lẹ́yìn ìsinmi oṣù méjì wọn yóò padà jókòó ní ọjọ́bọ̀ láago mọ́kànlá àárọ̀ ìpínlẹ̀ Plateau ti ní kọmíṣánná ọlọ́pàá tuntun òun náà ni Austin Agbọ́lá kí ó tó kọjá sí Jos ti ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀hún ó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ẹ̀ka iṣẹ́ ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú àbújá ó gbaṣẹ́ lọ́wọ́ andy udi ọkùnrin márùn-ún tí ọ̀kan nínú wọn jẹ́ àtọ̀húnrìnwá tí wọ́n gbé nínú kí wọ́n máa jalè kiri àwọn apá gúúsù ìlú ọ̀nà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti tẹ̀ báyìí àwọn afurasí yìí máa ń lọ máa bọ̀ wọ́n máa ń lọ wọ́n máa ń lọ bọ̀ láwọn ibodè kan wá sí ìlú èkó lẹ́yìn tí wọ́n já iléeṣẹ́ ìgẹ́rùsí kan ní ìpínlẹ̀ Ògùn àwọn adigunjalè ẹlẹ́ni mẹ́sàn-án tí ọmọ Cameroon jẹ́ olórí wọn ní Ahmed Ibrahim ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n àti obìnrin náà tó pẹ̀lú àwọn mẹ́ta tó sá lọ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sọ pé àwọn adigunjalè yìí ni wọ́n mú lágbègbè nígbà tí àwọn ọlọ́pàá ara rẹ̀ ahmed ibrahim àwọn mẹ́rin mìíràn ni wọ́n tún kelechi nebu ndụ eso sunday tochukwu egemuka àti obìnrin ọ̀fọ̀kadà ẹni tí ó ní iléeṣẹ́ ìkẹ́rùsí náà ní Akíntọ́lá ó sì sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe mú àwọn adigunjalè ọ̀hún oníṣègùn òyìnbó kan Dennis kòyẹ́sàn ní ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti dájọ́ fún pé ó gbé egbògi olóró adájọ́ Mohammed Idris tí ó ní kí ìyàwó rẹ̀ Chidi máa lọ lálàáfíà eléyìí tí òun náà jẹ́jọ́ lórí ẹ̀sùn kan náà àjọ NDLEA ló gbé wọn wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lílo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ṣíṣe okòwò egbògi olóró lọ́nà àìtọ́ gbígbé egbògi àti títa egbògi olóró ní kílò mẹ́ta àti mẹ́ta pamọ́ lọ́nà àìtọ́ wọ́n ti ń jẹ́jọ́ láti ọdún 2012 níbi ìgbẹ́jọ́ lẹ́nu eléyìí tí wọ́n ti gborí ìdúró wọn tẹ́lẹ̀ ní àjẹjọ́ eh, náà kò sí nílé ẹjọ́ àìsí nílé ẹjọ́ kò dí ìdájọ́ oníṣègùn òyìnbó lọ́wọ́ adájọ́ Idris jù sẹ́wọ̀n tó sì ní kí ìyàwó rẹ̀ máa lọ lálàáfíà akọ̀rin máa gbé ní adéwọ̀n ìdábọ̀ pé adájọ́ Idris ti sún sísọ sẹ́wọ̀n síwájú títí di ìgbà tí àwọn agbófinró yóò tó mú wá sílé ẹjọ́ padà ẹ̀yìn ará ó tún rẹ́ni ó kù níkùn ìròyìn láti yàrá ìròyìn wa kò báyìí lọ ó ti di láago mẹ́fà ìrọ̀lẹ́ fákàntún ọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ má gbàgbé pé omi ọ̀la pọ̀ omi ò lẹ́sìn amúníwọ̀n ọ̀rùn gẹ̀rẹ̀ tẹ́ bá ti ṣàkíyèsí àgbàrá tó ti ń pọ̀ lápọ̀jù ẹ tètè wá nìkan tó gbà láti dúró sí o kẹ̀sì dẹ́kun dídà ìdọ̀tí di ojú àgbàrá omi ò ní gbé wa lọ abẹ́rẹ́ àbẹ̀rẹ̀ àgbà lólótù rẹ̀ Kelechi Aka Akindele lórúkọ tèmi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa.